Trois. Yeah. بسم الله الرحمن الرحيم باب معانقة الصبي حدثنا عبد الله بن صالح قال حدثنا معاوية بن صالح عن راشد بن سعد عن يعلى بن مرة أنه قال خرجنا مع النبي صلى الله عليه وسلم ودعينا إلى طعام فإذا حسين يلعب في الطريق فأسرع النبي صلى الله عليه وسلم أمام القوم ثم بسط يديه فجعل يمر مرة ها هنا ومرة ها هنا يضاهكه حتى أخذه فجعل إحدى يديه في ذقنه والأخرى في رأسه ثم اعتنقه فقبله ثم قال النبي صلى الله عليه وسلم حسين مني وأنا منه أحب الله من أحب الحسن والحسين سبطان من الأسباب الحمد لله رب العالمين ثم صلاة وسلام على نبينا محمد صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a ń lékún ọpẹ́ síwájú Allah subhanahu wa ta'ala ọba tí ó tó kọ́dàr kí a lè pàdé lórí ìkànnì lórí ètò wa Kunus Sunnah eléyìí tí ó máa ń wáyé ní gbogbo ọjọ́ yọmọ ìjọmọ́ a bẹ̀ Allah subhanahu wa ta'ala kójọ jimá tèmi mẹ́ṣẹ́lọ́kọ̀ọ́kọ̀ fún wa abẹ́ tí kíkí rẹ̀ bá rọrùn gbígbà rẹ̀ náà abẹ́ kó jọ mọ́ṣá ṣe ní àtẹ́wọ́gbà ṣe ní tí a fi rojú rẹ̀ láyé àtàlálẹ̀ kìámà àtọ̀rọ̀ àánú eléyìí tí fi bẹ́rù rẹ̀ lọ orílẹ̀-èdè wa nàìjíríà fún wa ọlá ìpè méjì eléyìí tó ṣe jimá lọ allah wa ta'ala kò abẹ́ kó jọ mọ́sálẹ̀ kún dáadáa wa ń bẹ̀ ọlọ́run ọ̀làánú rẹ̀ ọlọ́run lónìí ilé ìtọ́sẹ̀ jimá ti ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀jì nínú oṣù yìí nínú oṣù kínní muharram ilé ìtọ́ di mọ́kànlá lónìí ilé tí àná ó jẹ́ yọ́mọ àṣùrọ̀ ilé tí àwọn olùmọ̀ tí ànábì sallallahu alaihi wasallam táwọn olùmọ̀ ní ọgbẹ́ wa ló ń gbẹ kágbá ẹ̀wẹ̀ ń bẹ̀ ilé tó jẹ́ káfẹ́ṣe lẹ́yìn ni pé fáǹfààní àwọn tó jẹ́ pé wọn ò gbàwẹ̀ níjọ́ alhamis àbí wọn ò gbà níjọ yọmọ àrùbíà so wọn ò gbà ní yọmọ alhamis òní tún wà ní àwọn ọjọ́ eléyìí tí gbà láyé ń bẹ lẹ́yìn tá n bẹ Allah subhanahu wa ta'ala alladhi naja Musa min batshi fir'aun an yunjiyana kullana jami'an min batshi a'da'ina ya rabbal alamin kó là wá níbi gbogbo ọ̀tá eléyìí tí a rí ni àbẹ́ ìtaàrí orílẹ̀-èdè wa nàìjíríà ọlọ́run àbẹ̀ gbogbo àwọn tí wọ́n ń jẹ́ sábàbí láti dó ìkòkò mọ́ ìfarabalẹ̀ ìfọkànbalẹ̀ orílẹ̀-èdè kó lọ́n ń bẹ ọlọ́run eléyìí tí àwọn oṣù tá a wà nù ẹ̀ nínú tí ń rán wa létí ó rán wa létí nípa ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀rà nẹ́bùwà Muhammad kí àtọ̀lọ́lọ́ kó máa bá eléyìí tá a sọ pé di ẹgbẹ̀rún ọdún kan ọgọ́rùn ọdún mẹ́rin ogójì ó lé mẹ́jọ fourteen forty eight lẹ́yìn ìgbà tí anabi sallallahu alaihi wasallam tó ṣe jẹ́rẹ́ láti Mẹ́kà lọ sí gbọ̀rọ̀ Mẹ́dínà abi allah subhanahu wa ta'ala kó jọ kó dẹ́mi wá sí lórí dáadáa atọ́rọ àlékún àánú àlékún gẹ̀ fún gbogbo àwọn tí wọ́n jẹ́ olùmọ̀ta jàǹfààní lára àwọn òbí ẹnì kọ̀ọ̀kan wá bẹ̀ kójọ́ mọ́sá yọ́nú sí wa lórí ètò ọkùnrin sọ̀sọ́ náà ibi tá a ti máa ń gbéyẹ̀wò tíra bàbá wọlùmọ̀ àgbà ni abu Abdullah muhammad bin ismail al-bukhari rahimahullah rahmatan wa sa abẹ kójọ́ mọ́sá bá kẹ́ bàbá náà lọ́hùn tíra yìí eléyìí tí ń tọ́ lórí ìbálò gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣàlàyé fún wa bá a ṣe máa ń pàdé lọ́jọ́ mẹ́jọ ó ń sọ̀rọ̀ àyípa ìbálò eléyìí tí ó yanrantí tá a lè sọ pé mùsùlùmí nì àjẹ́ wípé tán bá fẹ́ sọ pé èèyàn lágbájá mùsùlùmí ni n ta àkọ́kọ́ máa rí lára ẹ̀ òun náà ni ìbálò rẹ̀ ìhùwàsí rẹ̀ láàrin àwùjọ ìhùwàsí rẹ̀ nínú ilé ìhùwàsí rẹ̀ nínú àwọn alábàágbé rẹ̀ eléyìí tá à ń bẹ Allah subhanahu wa ta'ala gbogbo bíi tèmi àti yín bá bá kù sí kó jọmọ sàtún àṣẹ ń bẹ ọlọ́run a rí i pé eléyìí tí à ń bá lọ ó ní ọ̀rọ̀ ìwọ̀ tí ń bẹ láàrin ká fún àgbàlagbà ní àwọn ìwọ̀ rẹ̀ eléyìí tó jẹ́ pé a jẹ́ pé Islam ẹ̀sìn kan ni tọba abẹ́dà dá tó gbé kalẹ̀ fún wa lẹ́sẹ̀ tó pé tá a máa fi láyé kò sí bí èèyàn ṣe lè láyé tó ó jẹ́ kí gbogbo nǹkan àlà wà májẹ̀mú sí wà lára ìbálò kọ̀ọ̀kan gbogbo ìbálò pátápátá kò sí ètí Islam ò fàlà sí lórí ẹ̀ so bóun ni ọmọdé ṣe lè pán àgbàlagbà lé gbogbo ìran rẹ̀ nínú ẹ̀ ni wípé ká jẹ́ tí ò bá sọ̀rọ̀ táwọn àgbàlagbà bá sọ̀rọ̀ láwùjọ ọmọdé ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tàbá wa tún wá fẹ́ yan aṣáájú kó jẹ́ pé àwọn tọ́ba lẹ́gbàá tó fún wọn lọ́jọ́ orí tó fún wọn lóye tó fún wọn nímọ̀ tó fún wọn nípa ẹ̀ ọlọ́run ká fi jẹ́ aṣáájú wa ó wà náà sábàbí tí máa jẹ́ kí àwùjọ yìí kó ṣe kí ni kó dà àdìsá kàkẹ́yìn òun làdí tó sọ fún wa pé gbogbo ẹni tí ò bá lè pọ́n àgbàlagbà lé Allahu akbar tí ò fún àgbà ní ìwọ rẹ̀ bẹ́ẹ̀ ni kò kẹ́ ọmọdé kò láàánú ọmọdé anabi sallallahu alaihi wasallam ó ní laysa minna àdìsá abẹ́lẹ́ ọmọ amọ̀rọ̀ máa ṣe ọlọ́run sábàyọ̀ sọ àtìbá tó túmọ̀ sí pé Islam is complete way of life so gbogbo béèyàn ṣe báyàn lò làbí máa sọ fún wa pé eléyìí tí ó ga jù téèyàn lérò kó má rò pé ká kírun nìkan òun lẹ̀sìn ká gbáwẹ̀ nìkan òun nìkan kọ́ lẹ̀sìn o ẹ̀sìn go beyond that ẹ̀sìn kọjá gbogbo táwọn èèyàn tiẹ̀ máa rò ibi táwọn èèyàn rò pẹ́sìn dá sí dé ẹ̀sìn Islam wa kò sí agbègbè kan náà agbègbè sẹ̀mí ayé ọmọ nìyẹn tí ò ṣe kí ni tí ò dá sí eléyìí tá à bẹ ni pé kó jọ kó mọ́ sàpẹ́ wa ẹni tó wá jẹ́ àpèjúwe tó ga jùlọ nínú gbogbo àlámọ̀rí bá ṣe tó jẹ́ ìwà ọ̀lànàbọ̀ Muhammad abẹ kó jọ mọ́sàájì kó rọrùn fẹ́mi àti láti lè tẹ̀lé ànábọ̀ Muhammad tá a bá wá ní kí àgbàlagbà kó pọ́n kí ọmọdé ó pọ́n àgbàlagbà lé a rí i pé ìdàkejì rẹ̀ náà a máa ń retí àwọn ojúṣe kan báwo lọmọdé ó ṣe nífẹ̀ẹ́ láti pọ́n àgbàlagbà lé nígbà tágbàlagbà ò bá sojúṣe rẹ̀ a jẹ́ wípé àgbàlagbà náà láwọn ojúṣe kan táwọn náà ní láti ṣe áìdá bàbá ni ẹ̀gbọ́n ni ara ni ọ̀nkú ni gbogbo tí ìbàjẹ́ sọmọdé àgbogbo tí èèyàn máa fi júyàn lọ èèyàn ní láti dá padà ibẹ̀ lọmọdé ò fi jẹni tí ó lè máa pọ́n àgbàlagbà lé so àjẹ́ pé àgbàlagbà ó bùkátà àwọn ìwọ̀ kan eléyìí tó gbọ́dọ̀ pé ara ẹni tá a ti lè rí àpèjúwe tó ga yìí jùlọ òun náà lára anábọ̀ Muhammad tọrọ bá dẹ́dà sọ fún wa pé laqad kana lakum fi rasulillah uswatun hasana pàápàá ẹ̀yin mọ̀mí ní àpèjúwe tó ga ó ń bẹ fún yín gbogbo ẹni bá bẹ́ tẹ̀lé lánàá tó jíṣẹ́ Allah tó fẹ́ tẹ̀lé sunna tanabu muhammed tó fẹ́ ṣàṣeyọrí tó fẹ́ ṣe islam tó pé islam tó yanrantí tí islam ó kọ nìkan ara òjíṣẹ́ ọlọ́run ló wà liman kana yarju Allah wal yawm al akhirah wa dhakara Allah kaseera abi Allah kó jọmọ́ sàjọrọ̀ ọ̀nà fún wa. àárí báàbù tí a fẹ́ mú lẹ́nì òní báàbù mu'anaqat as-sabi eléyìí tó ní í ṣe pẹ̀lú mu'anaqa òní kéèyàn họ́ gèèyàn lóyìnbó yóò bó sọ yìí pé mi ò mọ yorùbá lè fẹ́ gbé fún un tó tábà ní ó hug ìbò náà láti ń sọ ó kiss ìtumọ̀ ẹni pé kéèyàn ò gbé ẹnu sí ọrùn ẹni míì àwa lè ṣàdédé gbé ẹnu sẹ́ ọrùn ọmọdé until tá a bá súnmọ́ tá a dì mọ́ Allahu Akbar a rí i pé táwọn sọ̀rọ̀ pé Islam ẹ̀sìn ìfẹ́ ni ìyẹn túmọ̀ sí pé àṣì àgbàlagbà lè dì mọ́ ọmọdé ó lè dì mọ́ ọmọdé yóò dì mọ́ tó bá dì mọ́ yóò wá gbé ẹnu sí ẹ̀gbẹ́ ọrùn rẹ̀ yóò wá kíìsì rẹ̀ sotí eléyìí tó túmọ̀ sí pé ó jẹ́ àgbàlagbà gbọ́dọ̀ lè kọ́mọdé mara ìṣesí àgbàlagbà tòní ṣé bẹ́ẹ̀ ló ṣe rí àìdá ọmọ wa ni àbí tí ìṣe kíni tí ìsọmọ wa so tá a bá wò dáadáa ọ̀nà tọ́pọ̀lọpọ̀ àgbà fi ń bá àwọn ọmọdé lò lẹ́nìí kò jẹ́ káwọn ọmọdé kan fẹ́ súnmọ́ wọn wọ́n ń rí àgbàlagbà sá ó di yí pé tá a bá pàdé ọmọ lẹ́nu ọ̀nà mọ́ṣáláṣí yìí ká fún ní kò pé jáde mọ́ṣáláṣí kò dẹ̀ kó rí bẹ́ẹ̀ a pàdé rẹ̀ lójú ọ̀nà wọn ń ṣeré irú ìṣesí wo ló yẹ ká bá lò nínú àdámọ́ oníkájẹ́kọ́ mọ́ ó fúyì láwọn àsìkò kan lókùngbà tó jẹ́ pé eré tí bá ń ṣe tí ìbá ti ṣeré tó lè pa lára ẹlẹ́ẹ̀kejì tí ìṣeré tó tako òfin ẹ̀sìn abẹ́ alákòjọ àgbọ́yọ̀ ọ̀rọ̀ yìí mọ́sàájì kò yẹ wa dáadáa. àfọ àwọn abu abdullahi muhammed bin ismail al-bukhari tí wọ́n kọ tíra yìí ẹ jẹ́ ká gbọ́ kí ni àwọn hadith tí wọ́n kà lẹ́rìí tọ́sọ́nà tẹ́mi àti yín pé are we still on the right path are we still on the mainstream sójú ọ̀nà yẹn náà láṣẹ wà tí àwa náà sì ń jẹ́ ẹni tí ń tẹ̀lé súnà tànẹ́bù Muhammad tá a bá síbẹ̀ kalẹ̀ padà sórí ẹ̀ abẹ́ kójú màsá jẹ́ kó rọrùn fún wa ó ní adásánà Abdullahi bin Saleh kátìbù lẹ́yìísí ọ̀l adásánà Muawiya bin Saleh Rashid bin Sa'ad Ya'la bin Murra ẹni tó gba àbíyèsí wa tó jẹ́ sàbí tó fẹ́ fún wa ní ìkáyà ìṣẹ̀lẹ̀ kání tó ṣẹlẹ̀ pẹ̀lú ànẹ́bù Muhammad àti sọ fún wa tí ò bá jẹ́ pọ́ bá abẹ́dà mọ bó ṣe dá ànẹ́bù Muhammad ni àti wà sí bó ṣe lò láyé kò ní sọ pé wà ìnáka láàlá khuluqin azim dájúdájú kò sẹ́ni gàtọ̀ ẹ̀ ìrẹ́ ló ga jù ní ìwà láyé ajẹ́ pé téèyàn bá fẹ́ dá níwà tó bá fẹ́ dá níbàṣe láàrin ilé láàrin wọn àtìyàwó láàrin wọn àtọmọ ànábì ní kọ́kọ́ ṣe kódà tá ànábì ó bá bínú ìyẹn lè kọ́sẹ̀ ànábì lórí kí ló máa ń bínú sí gan tò tí ó bá wá nífẹ̀ẹ́ nǹkan tí nǹkan kan ó bá wù báwo ló ṣe máa nífẹ̀ẹ́ nǹkan báwo ló ṣe máa express the feelings rẹ̀ pé à ah, ń báyìí ń ṣe é ló fà tí yálà ọ̀kan náà prominent sahaba òun ló gba hadith ló fẹ́ sọ ìkáyà yìí fún wa ó ní anáwó kọ́ọ̀lá ó ní dádájú kọ́ọ̀lá ó sọ pé kharajna ma'a nabi ajáde níjọ́ kan pẹ̀lú tani pẹ̀lú anabi wa muhammed sallallahu alayhi a jẹ́ pé ẹ ká wo ìbẹ̀rẹ̀ hadisi ó lè fẹ́ jọ hasar àmọ́ hadisi ni torí pé ọ̀rọ̀ anabi ń bẹ lẹ́yìn rẹ̀ àmọ́ tá bá pè lákọ̀ọ́kọ́ yẹn ọ̀rọ̀ tó fọ́ bẹ̀rẹ̀ yìí á pè ní hasar torí pé ó fẹ́ narrate ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ni ó ní kàràjìnà ajẹ́pẹ́ àwọn sọ̀hábà nínú ilé wọn tán bá wà pẹ̀lú ànábì masalasi wọ́n máa ń déètì wọ́n máa ń sígi ni wọ́n máa ń mójú tó ń ti ń ṣẹlẹ̀ ó yá tí wọ́n bá ń bẹ pẹ̀lú ẹ̀ nínú ilé wọ́n máa sọ ìṣesí rẹ̀ tí wọ́n bá wà pẹ̀lú rẹ̀ níta wọ́n tún máa sígi ni máa sọ ìṣesí rẹ̀ torí pé wọ́n ti kàyé pé ìṣe rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ìbálò rẹ̀ pátápátá ẹ̀kọ́ ayé ni abẹ́mọ́sàjọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ fẹ́mi àtẹ̀yìn o la jáde pẹ̀lú anabi kí àtọ̀lọ́ ọlọ́run kọ́ máa bá wọ̀dọ̀ àyínà ilẹ̀ tọ̀hán n tó dẹ̀ wa jáde ni pé wọ́n pè wá sóúnjẹ jíjẹ kan allahu akbar àjẹpọ̀ kan náà sàhábà ló invite anabi ó pè fún àpèjẹ a rí i pé sọ pé wọ́n pè wá kan oúnjẹ yẹn ò túmọ̀ sí pé oúnjẹ pé àwọn èèyàn kan ń ṣe ayẹyẹ kémi àti ẹ̀ka wọn náà fi kún kéèyàn kẹsà dídí dáná kéèyàn sì pa àwọn èèyàn kó kẹsà àwọn èèyàn kẹsà kó náà àwọn ọ̀rẹ́ rẹ̀ bíi méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà tó yẹ pé ẹ dákun ẹ jẹun lọ́dọ̀ mi láì jẹ́ kó ń ṣe anything torí pé ó ń bẹ nù sísí tó dáa kéèyàn ó máa fún àwọn èèyàn lóúnjẹ nínú sunna anabiwa Muhammad asunatul mahajura nínú sunna tá a ti gbàgbé táwọn èèyàn ti filẹ̀ àti filẹ̀ Ọlọ́run kó rọ èmi àti ẹ lọ́rọ̀ bẹ́ẹ̀ táwọn sọ kò sí pé bí wàá torí pé èèyàn ò lówó ẹnu wọn bá díẹ̀ nítorí bá lágbára wọn ní pé gbogbo èèyàn wọn ní pé large larger number but sápẹ àwọn èèyàn kan so èmi àti ẹ náà lè ṣe èmi àti ẹ bá ń gbọ́ iná ìjà practice kìíní a rí pé àwọn ọlọ́rọ̀ kan máa ń ṣe wọ́n rò pé nù ìṣesí gẹ̀rbí ni bóyá western idea nara is not western culture sunna wa ni kan ni wọ́n pè yàn wọ́n invite lágbájá fún dinner ó kẹ́ pa àwọn ọ̀rẹ́ fún dinner without any reasons torí pé ó wà nù sísẹ́ máa fi rí ojú rẹ ọba abẹ́dà anabi sallallahu alaihi wasallam ó ní tá a bá lè máa ṣe bẹ́ẹ̀ ó wà nù sábàbí tí yóò sọ̀rọ̀ àlùjá náà ní dára wọ̀ nù hadith kan sọ fún wa yìí pé afṣu salama ẹ máa fọ́ salama ká nínú tí wọn ò sẹ̀gbọ́rọ̀ máa dà wá láàmú lórí ẹ̀ láti sọ fún wa pé ká máa ṣe kíni so ní wọ́n lè máa fi pàwọ́ àkán ní pé àwọn salama alaikum so torí pé anabi wa ló ní tusallim wàá kí wàá sálámù àtẹni tó mọ àtẹni tó kíni àtẹni tó mọ ẹlẹ́kejì wà ẹ̀tọ́ àmì tọ́ àmì ẹ̀ máa fáwọn èèyàn lóúnjẹ lára ìfúnni lóúnjẹ so bẹ́ẹ̀ lónìí ọlọ́kọ̀ jọkú sànù wọn lẹ́ yóò bá kàgbọ́yé kojú kárí ẹ máa fáwọn èèyàn lóúnjẹ gbà mí ah bóyá fẹ́ lárí zikí wa ni so ilé yìí náà tún wà ń bẹ́ o bẹ́ẹ̀ máa dálíkà àwọn tá a pè àwọn tí wọ́n lágbọ́yé ni àwọn tọrọ yóò ṣe kí ni yóò ti yé tọrọ ìbàdàn tí ti dé tí gbọ̀ wá tí wọ́n bá pè wá àníbẹ̀ pé sí òsì ẹ̀dá wọ́n ní ó wá jẹun ọlọ́nà jìn ọlọ́jọ́ wọnú ìbéèrè tí wọ́n béèrè ní pé owó náà ni ò mú wá ní àbí kíni subhanallah ẹ̀rá kò kíni wọ́n ní jẹun lọ jẹun that's it ẹwà ya wa lókè ọ̀yà ọlọ́ba sàríkú dáadáa wọn so a máa ti kírun ìṣá ìtàbọ̀ kírun ó gbóúnjẹ kálukú ṣe kíni yóò máa jẹun lọ́kùnrin tó pé bàbá tó gbóúnjẹ wa mọ́ṣáláṣí wọ́n ń ṣe ọláyìn kódà ó yẹ ká try láti ká sì pàkíyèsí ara wa lórí ẹ̀ ètò àmì tọ́ àmì ìmọ̀ fún yẹn ló ń jẹ ó wà nù tọ́ba abẹ́dàmọ́ ló ń sábàbí tó lè jẹ́ kéèyàn ọ̀rá lè jẹ náà wà sọ́lé bí lẹ́yìn wọ̀n náà sì nìyàm kéèyàn máa kírun lórun nígbà táwọn yẹn kéèyàn bá sùn ànábì sọ́lọ́ ọ ní tẹ́dọ́kọ́lù jannata bí sàlámà wọlé wà lè náà níbi ara bólá ti lọ wọ̀dọ̀ ẹ̀yìn náà látọ̀ àm ọ̀kan náà sàhábà tá ti gbọ́rọ̀ yẹn yé òun ló pe ànábì àtàwọn sàábì ó pè wọ́n sínú oúnjẹ àtúndì yìí pé ànábì nìkan kọ́ ló pè àwọn sàhábà wà pẹ̀lú rẹ̀ ó pè wọ́n láti wá jẹun fàyíza hussein yẹlẹ abofitorik n tó fẹ́ mú wa fún agangan nìyẹn fàyíza hussein yẹlẹ abofitorik ibi táwọn ti ń lọ lójú ọ̀nà làwọn bá rí hussein ti ń ṣeré lójú ọ̀nà allahu akbar a jẹ́ pé àsódà kan máa wọ́n máa ṣe kí ni kí wọ́n máa ṣeré so ẹ jẹ́ ká fáwọn èèyàn rí i pé ní school wọ́n ní break time ẹ jẹ́ ká mọ́ jáde wọ́n ṣeré torí àwọn àǹfààní tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́mọ ò bá ṣeré níta egun rẹ̀ ò lè le ẹ jẹ́ kó gba òun láàárọ̀ ẹ wo ten ten thirty tá máa ń jáde break time yẹn time tó yẹ kọ́mọ wà nùrùn ni kó sáré lọ kó bọ̀ àkọ́kọ́ ni pé igun rẹ̀ ó le ẹlẹ́ẹ̀kejì heart rẹ̀ yóò beat dáadáa yóò pump ẹ̀jẹ̀ yóò gba oxygen èrò orí yóò ṣe kí ni yóò tún dáa ẹ̀ríkì tó wọ kíláàsì oníjọba tí ó máa sùn ẹ̀ríkì táwọn máa ń sùn wọ́n fún ní short break pé ẹ̀jẹ̀ wọn jáde lọ wọ́n rí pé ó fẹ́ bí aago bíi mẹ́sàn-án àbọ̀ kankan àbí mẹ́jọ àbọ̀ wọ́n rí pé ẹ̀jẹ̀ kí wọ́n jáde lọ so ìṣesí ó wà nù kan tí ó dáa kákọ́ dáadáa kó mẹ́jẹ̀ gbogbo gbàyà wọlé lọ lájò kónúlé ara ọlọ́jọ́ kónúlé kọ́ atal màá màdárì sí wa àwọn ilé ẹ̀kọ́ lè ké wa a gbọ́dọ̀ fọ́mọ ní break time láti kíni láti ṣeré àdámọ̀ wọn ní àsìkò wọn dẹni wọn bùkátà ẹ̀ àwọn tá a jẹ́ àgbàlagbà gan sí wọn sọ fún wa pé káwọn náà máa ṣe kíni káwọn náà máa exercise nínú nǹkan tí máa fara lókun ó sì lóore ju kéèyàn máa kóògùn jẹ lọ. sàbẹ̀ ìyá alábùn murra ó la pàdé has hussein lọ́nà tó ń ṣe kíni tó ń ṣeré hussein yìí ẹ má jẹ́ ká gbàgbé ọmọ ta ni ọmọ ọmọ òjíṣẹ́ allah ọmọ olólùfẹ́ ànábì wa ọmọ ọmọ olólùfẹ́ ànábì wa Fatima bint Rasulullah sallallahu alaihi wasallam tó jẹ́ pé bàbá rẹ̀ àlí ní bàbá ẹ̀ nínú ọmọ ọmọ ànábì tí wọ́n bá ànábì láyé ìyọ́nú ọlọ́run kó mọ̀ṣá máa bá gbogbo àtọ́hún àti bàbá àti màmá rẹ̀ fa asra ànábì ìgbà tá ànábì rí Hussein ànábì yára ìyẹn ni pé fa asra ànábì amama alqawm ànábì wa sa ó yára rìn ó fi àwọn tí wọ́n dìjọ́ rìn ó fi wọ́n lẹ̀ ó wá yára rìn bó ló ń lọ summa basata yadayhi bàtà nàbí rí hussein tó ń ṣeré ó wá tẹ́wọ́ rẹ̀ báyìí nígbà tí èèyàn ya ọmọ apá tó la apá rẹ̀ méjèèjì ajẹ́ pé kí ló fẹ́ ṣe yẹn ó fẹ́ bá hussein ṣeré allahu akbar ó wá tẹ́wọ́ yẹn nígbà tí èèyàn fẹ́ mú ọmọdé tí èèyàn ń bá ọmọdé ṣeré allahu akbar abẹ́kọ́jọ mọ́sàájú rọ̀ alọ́run ọlọ́run fàjá àlàyé múrò mọ́ra ahùnà wà mọ́ra ahùnà bí ànábì ṣe tẹ́ apá rẹ̀ kalẹ̀ méjèèjì báyìí tó fẹ́ mú hussein bẹ́ẹ̀ ni hussein ń sáfọ́ ó ń sáfọ́ sí allahu akbar torí bàbá bàbá màmá ni allahu akwa ewu wo ipò wa muhammed ewu bó ṣe tóbi tó ẹ wo bọ́ba rẹ̀ ṣe bàbá ara rẹ̀ tó ẹ wo bẹ wájú ìjẹ́ ẹni ọlọ́run túmọ̀ pé kéèyàn má rẹ̀ rìn ìjẹ́ ẹni ọlọ́run ìjẹ́ àfa ẹ̀sìn kò mí pé kéèyàn má jẹ́ kí kéèyàn má ká wa ṣé wọ́n sá lọ́nà ilé ni àbíbó ni wọ́n ṣe àbínú ilé ìdákẹ́ fẹ́ pẹ̀tà ní sọ̀rọ̀ mẹ́rin <laughs> bàbá dáadáa òun ni téèyàn bá ń wọlé bọ̀ kóra súwìtì díẹ̀ sápò sòtán àmọ́ bá ti pàdé rẹ̀ kí wọ́n fò mọ́ kó ní ó ṣe kò gbé wọn bá ànábì ṣe ajẹ́ pé ànábì ti train Hussein ó ti wàánù sísí rẹ̀ ọmọ ọmọ rẹ̀ ó ti wàánù sísí rẹ̀ tẹ́lẹ̀ ló fà á tọ́mọ yẹn fi ń lọ sọ́tún tó fi ń lọ sósì wàfíì rìwáyà tó ní ó kúrọ̀ nínú rìwáyà mi yẹ fírò áwùnà wà áhùnà ọmọ yẹn ń sá sọ́tún ó ń sá sósì rìwáyà kan ní fàjà alẹ́lugolàmẹ́ ànábì jẹ́ kọ́mọ yẹn wọ́n ṣe kí ni ìyẹn ni pé ọwọ́ tó sì kò tí ì mú gangan ló fà tọ́mọ yẹn ṣe kí ni tó fi ń lọ tún tó fi ń lọ sí aláyàhàl yamuru ahuna wa ahuna ọmọ yẹn sá tọ̀tún ó ń sá sósì kódà kò mọ bẹ́ẹ̀ yóò bá wa híkò ànábì tí wọ́n ń pa lẹ́rìn pé ọmọ yẹn máa mú ẹ tó túmọ̀ sí pé ká bọ́mọdé ṣeré ó wà nù tí máa jẹ́ kí àgbàlagbà ó jogún ìfẹ́ ọmọdé ọmọdé wà láìkẹ́kẹ́ á àwọn bàbá tó máa bá wa ṣeré wọ́n máa ń gbé wa gun kẹ̀kẹ́ ẹ wo tọ́mọ wa tọ́lọ́ ọba àlekẹ́ lọ́mọ ṣàbọ̀ aláṣẹ kó gbà wá láàyè dáadáa kò sábò kí èèyàn ra kẹ̀kẹ́ fọmọdé kí èèyàn ṣe ni kí èèyàn ra kẹ̀kẹ́ fọmọdé so ọmọdé tá a bá kọ́ ní kẹ̀kẹ́ yóò ní bàbá mi ló kọ́ nígbà tí wọ́n máa fi ń tì mí lórí kẹ̀kẹ́ so ìyẹn lè gbọ́mọ lọ sí páàkì gbogbo àwọn kíní la ṣàfẹ́kù rẹ̀ tó ti páàkì wa tẹ́ bá débẹ̀ nísìnyí kò rí nǹkan kan kó di àwọn àsìkò kan weekend kan nírọ̀lẹ́ kéèyàn ò gbọ́mọ lọ sí páàkì kéèyàn ò bá wọn ti jan glover so ọmọdé mi ò tiẹ̀ mọ̀ tán pè bẹ́ẹ̀ unless àbí tó bá wò nínú fíìmù wọn ò ní gbé àwò ah, lónìí orí fóònù làwọn ọmọ wa tí wọ́n ń play game eléyìí tí ò da fíìmù tí ò yẹ kí wọ́n wò ni wọ́n ń wò lórí fóònù torí pé àráyè tiwọn ó yẹ ká wásìkò kankanlẹ̀ ká sì jẹ́ bàbá tí ó lè rọ aláǹfààní àti chicken àti mọ̀ ṣe eléyìí jẹ́nu àwọn ẹ̀kọ́ eléyìí tá à ń sáré dìmú nínú kínní àtà àkàdàwò ibi táwọn nẹ́bí ti ń lè lọ kẹ̀ tí ń lọ lórí sẹ́mọ̀ kó padà mú ó padà sí kíni ó padà gbé nígbà tó wá gbé kí ló ṣe fún sallallahu alaihi wasallam fàjálà ìdáyàdá ìfì dákìní wal ukhra fi ra'sihi ànábì sallallahu alaihi wasallam ó wá gbé ọwọ́ rẹ̀ kan sábẹ́ ìjàgbọ́n rẹ̀ ẹ̀rí ó gbé ọwọ́ rẹ̀ kan sábẹ́ ìjàgbọ́n rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó ka ó fi lé lórí a ó gbá orí rẹ̀ mú sallallahu alaihi wasallam kí ló wá ṣe fún mẹtanakọ òfakọbẹlà ó wá gbẹnu sẹgbẹ ọrùn rẹ̀ ẹtìrì ó gbé ẹnu sí ẹ̀gbẹ́ ọrùn rẹ̀ fakọbẹlà ó wá kíìsì rẹ̀ nítorí fẹ́ ṣe fún náà nìyẹn o ó jẹ́ kí ni ó kíìsì rẹ̀ kò sí ọmọdé tá a bá lò bẹ́yẹn tí yóò kórìíra wa láyé torí pé kíní yóò máa sense yóò máa ring nínú ọpọlọ rẹ̀ ìyẹn ni kí yóò máa laago yóò lọ kọlà sínú ọpọlọ rẹ̀ pé àṣebíyàn ṣe máa bá yàn lónìí kò sírú ọmọ yẹn tẹ́ ilé ní kó lọ ṣe pé ó yá bọ́lẹ̀ nígbà tẹ́ gbé kalẹ̀ tán wá ní wa ah, go and do this lọ ṣe báyìí ẹ̀rí pé yóò ra afikini yóò yá lọ sí torí pé ìfẹ́ láti máa bọ́ máa lò ẹ jẹ́ káwọn dáláì kìnnì kan òsèǹdì tá à ń sọ yìí rọ́bì ọlọ́wà ni ọlọ́wọ́n sábà yọ́nà sí ọmọ ọmọ òjíṣẹ́ ọlọ́run ọmọ ọdún méje ló wà kánábì fi ṣe ọṣẹ ọmọ ọdún mélòó la pé méje àbí ká sọ pé ọmọ ọdún bíi mẹ́wàá kò ju mẹ́wàá lọ tánábì fi ṣe ọṣẹ torí pé rìwáyà sọ fún wa yìí pé wọ́n ṣe ìjírá ó dọdún mẹ́ta ni wọ́n bi nìyàwó ní Fátímà bi a jẹ́ pé ànábì ṣíwọ́ ọṣẹ́ lọ́dún kẹwàá ọmọ ọdún mélòó nìyẹn ọmọ ọdún méje so ẹ sọ fún mi a jẹ́ pé during the time tá à ń sọ̀rọ̀ ọmọ yẹn wà between seven years kò tí ì ọmọ ọdún méje tán ọmọ ọdún méje ọmọ ọdún méje á bá lò ọba yóò jọ ọmọ máa gbé ṣé ti yóò jọ ọmọ máa ṣé tásọ̀rọ̀ ẹ bá pè wá jẹ́ kí mi tásọ̀ ẹ ṣe a máa gbogbo nǹkan so ọmọ yóò wà máa rí inú yóò máa dùn yóò fẹ́ wà within our midst kò ní jọ́mọ tí ó rí yàn tí ó máa sunkún tí ó máa pariwo so ìṣesí ìlànà ìbí fẹ́ kọ́ wa pé ó ń bá ọmọ tí ò ti jọ ọmọ ọdún méje lọ ó wá ń bá a ṣeré ó ń bá a dáwẹ̀kẹ́ ó ń pa á lẹ́rìn àtàkọ̀ bẹ̀là débi pé kíìsì rẹ̀ ìbéèrè ní gbogbo ẹni tí ń gbọ́ wa tàwa náà ìjọ wo la ti gbé àwọn ọmọ wa ta ti kíìsì wọn ta ti họ́ọ̀gì wọn ìjọ wo ẹ̀mẹ́jà gbàgbé hadith kan tá a ti kà síwájú tá a nẹ́bi sallallahu alaihi wasallam ó ní kí la yarham ma la yarham la yarham ma la yarham wọn ò ní kẹ́ ọba dẹ́dẹ́ ò ní kẹ́yìn ẹni tí ó bá ṣe kí ni tí ó bá kẹ́ ni a jẹ́ pé gbogbo ẹni bá fẹ́ kọ́ ọmọ ó kẹ́hùn kó kọ́kọ́ kẹ́ ọmọ ní kékeré kì í ṣe ìkẹ́ ńgbà tó dàgbà pa aran lọ skul yẹn nìkan kọ́ kọ́ ọmọ ó rí pé ah dáàdi mi ah wọ́n gbé mi lọ́wọ́ nǹkan kan oríṣiríṣi ọ̀rọ̀ hadithi ló jẹ́ kí n rántí asaru kan torí àsìkò kí ni asaru yẹn sẹ̀mẹ̀pá nàbí sallallahu alaihi wasallam ó ń kírun jọ kan tí hussein àbí hasan lọ jòkó lórí rẹ̀ ó lọ jòkó lórí ọrùn rẹ̀ ó dẹ̀ pẹ́ lórí lórí sujud àwọn sábẹ́ padà bí ó ní ọmọ yẹn ń ṣeré ọmọ mi ló jòkó lé mi lọ́rùn mi ìdẹ̀ fẹ́ kí n disturb ẹ̀ n tó jẹ́ ń pẹ́ ní sujud nìyẹn tó túmọ̀ pé àwọn sọ̀hábà àtànẹ́gbà muhammed wọ́n máa káwọn ọmọ wa masajid àwọn mọ́sálásí wọn ẹ jẹ́ ká padà sínú hadith yẹn summa qala an nigbata nadi nàbí kíìsì rẹ̀ tán tó gbé kalẹ̀ tán ẹja gbọ́n tó sọ fojú àwọn sàhábà ridwan alaihim ọlọ́mọsàbà yọ́nú sí ọlọ́mọsàbà kẹ́ ó ní Usaini minni wa ana minhu Usaini minni wa ana minhu ẹ̀yin sàhábà ẹ̀ wo ẹ má rí rí pé ọmọ ọmọ mi ara mi ló ti wá <laughs> a jẹ́ ọmọ ọmọ ẹni ọmọ obìnrin wọ́n lè rí fáà sí bàbá ìyá rẹ̀ àwọn olùmọ́ni hùsẹ́ìnù mi nì rìwáyà kan gbá ó sọ fún wa wípé kúlù wàládùn ń fa yún sábì ilà àlì ilà àbí gbogbo ọmọ tí ọmọ wa obìnrin bá bí àṣàpìtì rẹ̀ sọ́dọ̀ bàbá rẹ̀ ilà ebìnrin yìí àhàdà àyà fún ọmọ mi méjèèjì ta ló rí fàṣẹ hùsẹ́ìnù àti hasan lára ìfẹ́ tá ànábì ṣe kíní tó nífẹ̀ẹ́ sí rọ́bì aláwọ̀ àníwòmá ọlọ́mọ sàbáyọ́ ní méjèèjì so hùsẹ́ìnù mi ní wà ànàmì ni ànábì wà dákẹ́ ó ní ahaballahu man من أحب wal hussein ọlọ́run bá mi nífẹ̀ẹ́ ọlọ́run bá mi ṣe kí ni bá mi nífẹ̀ẹ́ mọ́ bá mi fẹ́ ẹni tó bá nífẹ̀ẹ́ hasan àti kí ni àti hussein ọ̀nà méjì làwọn olùmọ̀ náà máa ń gbà tú àdéhìsì yẹn ẹ́písòdì yẹn fún wa tàbí phrase yẹn ọ̀nà méjì náà máa ń gbà tú phrase yẹn ọ̀nà kejì wo lálẹ́ gbà tú ìyẹn ni pé ọlọ́run máa nífẹ̀ẹ́ ìfẹ́ ọlọ́run máa bẹ pẹ̀lú ẹni tó bá nífẹ̀ẹ́ kí ni Hassan àti Hussein there is a question tí mo fẹ́ ká dúró lórí àbúṣe ìjẹ́pọ̀jọ́ ti kọ́ nípa pamara a rí i pé lónìí àwọn tí wọ́n ń yòǹbo tí wọ́n nífẹ̀ẹ́ Husseini irú àná tá à ń sọ aṣúra yìí tí wọ́n ń lara wọn ní àdá sẹ́tìrí tí wọ́n ń lara wọn ládàá pé torí péjọ aṣúra ni wọ́n pa Hussein tí wọ́n ń ṣàfihàn ìbànújẹ́ ń fasọ ya mọ́ra wọn lára tí wọ́n ń gera wọn ládàá tí wọ́n ń gbára wọn lójú ìbéèrè tá a fẹ́ bi wọ́n táwọn olùmọ̀ ń bí wọ́n tí wọ́n ti dáhùn lórí ẹ̀ ní ìsìn ẹ dákun hasan ńkọ́ hasan ńkọ́ ṣé hasan kò kí ń ṣọmọ tání kì í ṣọmọ ànábì ẹnlẹ mẹjẹ ká gbàgbé o àwọn tó máa ń rò pé hasan àti hussein ìbejì ni wọ́n wọ́n ṣe ìbejì o ẹni tí wọ́n kọ́kọ́ bí tí fatima kọ́kọ́ bí oníkíni hasan ni o ń bò bí hasan tán ló tání ló hussein rìwáyà tó wá fẹsẹ̀ rìn lẹ́yìn gangan ló wọ́n sọ fún wa pé kódà kì í ṣe tànàbì ni ó dá àdúrà ṣe fún hussein ó ní aláhùnmá aláhùnmá àhábà mọ́nà àhábà yé hussein ìrìwáyà kan wà ní sọ yìí bukhari again wọ́n ní tà nábì sọ pé aláhùnmá inni aláhùnmá inni òhìbùl hussein ọlọ́run mo nífẹ̀ẹ́ hussein fàhìbáwò dákun máa nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́run ọlọ́run bá mi nífẹ̀ẹ́ rẹ̀ bá ṣe kí ni bá nífẹ̀ẹ́ rẹ̀ máa dálíkà méjèèjì ó máa ń kó wọn papọ̀ ni wáyé tó fi jẹ́ pé hussein hussein hussein nìkan làwọn kan ń fan rere lónìí ẹ jẹ́ ká fura o gbogbo ẹni tó bá fẹ́ ní àwọn àgbọ́yé tó yanrantí tó fẹ́ máa bẹ lórí mọ́nájà sunna àti mọ́nájà àwọn sálàfà sọ́ọ̀lẹ̀ ó dáa kéèyàn ó padà bóòlà níbi ṣe relate pẹ̀lú àwọn ọmọ ọmọ rẹ̀ sóyìn kan ní pọ́ksìn lóòótọ́ yẹn lè nífẹ̀ẹ́ ọmọ kan jù kan àmọ́ kìí ṣe pé àgbélẹ́jú máa dálíkà wáì tí Hassan wáì tí wọ́n yòǹbó rẹ̀ tó fi jẹ́ pé òsèǹnì nìkan ni wọ́n ṣe kíni ó wá di pé tọ́ba wá fẹ́ nílé ìjọsìn kan ilé àpéjọ kan wọ́n máa pè ní hosseiniya àní rí hasaniya ọ̀yà ṣèṣe Fatima kọ́ ló bí ṣèṣe Aliyu kọ́ ló bí ọ̀yà. anabi sallallahu alaihi wasallam tó sì jẹ́ kó nífẹ̀ẹ́ ọmọ yẹn ó pọ̀ púpọ̀ ó wò wọ́n jọ kan ó ní ibnaya hadha Hasan ló kọ́kọ́ ń dojúkọ yẹn ó lọ́mọ mi tẹ́ rí ó ní sayyid shabab ali alijanna. Al yóò jẹ́ aṣáájú nínú kíni nínú àwọn ọ̀dọ́ àlìjẹ́nà hasan lórí ìfàṣẹ yẹn ọ̀yà kí látúbẹ̀ sọ pẹ̀lú yẹn tó kàn wá gangan lórí àlámọ̀rí ìyọ̀n yìí pé anabi sallallahu alaihi wasallam ó ni tó máa ń bọ́ ọmọdé ṣeré tí ò bá jẹ́ wípé ó fẹ́ kárí kò ní í sí lójú àwọn sọ̀hábà tí ò bá fẹ́ jẹ́ ká kọ́ṣe òun kò ní í ṣe lójú àwọn sọ̀hábà àwọn sọ̀hábà tó wọn àwọn náà wá rí pé ah dájúdájú ó dáa kéèyàn máa bọ́mọdé ṣeré ó dáa kéèyàn máa fìfẹ́ hàn sáwọn ọmọdé ó dáa kéèyàn ó kó ọmọdé mára gbogbo nǹkan yẹn ó ní sọ̀hábà yẹn gbọ́yé tó fi di wípé ó fi ń sọ̀rọ̀ yẹn ó fi ó fi ó fi náréètì ìṣẹ̀lẹ̀ yìí otherwise kí ló náréètì ẹ̀ fún wa sí. kò wá tún dákẹ́ ó ní sibitani minel asbad àwọn ọmọ tẹ́ ẹ ọmọ ọmọ mi ni wọ́n ṣe o nínú ọ̀ràn mi sì ni abẹ́ Allah subhanahu wa ta'ala àwọn ọmọ tiwa náà jọ ṣe wọn lọ́mọ dùnú fún wa ṣe wọn ní ọmọ táàrí tínú wọn ó máa dùn ṣe wọn ní tutù ojú jálẹ̀ fún aláyàtọ̀ lálẹ́ kìíyàmà wàhálà àlè wà fàábì òun wàhálà àdọ́pọ̀